ẹ káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣogorẹ́ni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká aṣaralóge lọ́nà ọ̀tọ̀ fún sinimá ìyẹn akeem onílògbò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí akeem effect òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àfihàn fọ́nrán fídíò àti àwòrán ọlọ́kùn òjọ̀kan èyí tó fi kọ́ sí abẹ́ rẹ̀ wípé ẹ̀bùn pàtàkì tí òun lè fún ẹni tí ó ti dúró ti òun látìgbà tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun gẹ́gẹ́ bí òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ni ìyàwó kò sì fẹ́ ní ṣùlọ́kà Akeem Effect ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àlàyé eléyìí wípé ẹ̀bùn pàtàkì tí òun lè fún ìyàwó tóun fẹ́ sílé òun náà ni wípé kí òun fẹ́ ní ṣùlọ́kà nítorí wípé ó dúró ti òun títí tí gbogbo ayé fi mọ òun gẹ́gẹ́ bí ẹni tó kọ́ṣẹ́ tó sì mọṣẹ́ òun dojú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án pọ́pọ́ àwọn ènìyàn lórí ayélujára ti ń ṣàfihàn ẹ̀bùn àti ọkọ tó ń ti àwọn ìfẹ́ wọn lóríṣiríṣi láàyàjọ́ ọjọ́ olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré Bídèmí Kòsọ́k akẹ́kọ̀ọ́ náà pẹ̀lú wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti lo ìtakàngbọ̀n tiktok fi ṣe fọ́nrán fídíò oníṣẹ́jú péréte láti ṣe àfihàn ẹni tí ó jẹ́ olólùfẹ́ rẹ̀ ní ọjọ́ valentine ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. Jésù ni Valentine mi o Jésù ni Valentine mi Jésù ni Valentine mi o Jésù ni Valentine mi ẹ mọ́ ṣe rò mí lẹ́jọ́ o Jésù ni Valentine mi ẹ fún ìsìnkú ẹ kú kalẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ pípọ̀pọ̀ ṣìṣe àyájọ́ ọjọ́ olólùfẹ́ valentine ti lu orí ayélujára kan ìlú mọ̀ọ́ká adérelé ẹ̀dùn pẹ̀lú fi àwòrán bí ó ti ṣe àbẹ̀wò sí ojú orí màmá rẹ̀ ìyẹn adébíyìnpé susan wípé ó pé ọdún mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ tí màmá òun wọ káà ilẹ̀ lọ ó ṣe àlàyé sínú rẹ̀ wípé ìfẹ́ tó dára ẹni tí òun ní gẹ́gẹ́ bí olólùfẹ́ òun tí òun kò lè gbàgbé òun ni màmá yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ń kí dérelé ẹ̀dùn wípé ó kú àtẹ̀mọ́ra ó s lásìkò àṣẹ̀yìndè ti màmá náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀kan nínú àwọn agbólórin sókè ìyẹn TMB èyí tó tún jẹ́ ọkọ Pẹ̀lúmi Kẹ́sìnró ló ti fi ìdùnnú ọ̀kan nínú àwọn èyí tí ó ń gbé sókè lábẹ́ iléeṣẹ́ rẹ̀ hàn bí ó ti fún ọkùnrin náà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà ìyẹn hundred thousand naira tí eléyìí sì bẹ̀rẹ̀ sí ní fòfáyọ̀ TMB olólo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ìdùnnú tó tó láti ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn tí ó wà ní abẹ́ iléeṣẹ́ rẹ̀ tí eléyìí sì ń ṣàdúrà ní mẹ́sàn-án mẹ́wàá bí inú rẹ̀ ti dùn tó kódà aya rẹ̀ Kẹ́sìrò Pẹ̀lúmi pẹ̀lú sọ sórí ìtàkùn ayélujára tirẹ̀ náà wípé inú òun dùn bí ọmọkùnrin òun ti ṣe èyí kódà omi jábọ́ lójú òun pẹ̀lú ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ṣé ẹ sẹ́ni owó sí mi? àfà ẹ̀dọ́lẹ́wà bínú bí kò ṣe hundred naira lórí àbẹ́lú hundred k ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìgbéyàwó ìyẹn nkiruka blessing tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí blessing ceo òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn wípé òun wà nínú oyún ó wá kọ́ sí abẹ́ rẹ̀ bí ó ti ń jó orin dùdùkẹ́ wípé ẹ wo òun ò lè gbé oyún yìí pamọ́ mọ́ ẹ jẹ́ kó ń gbé hàn sí gbòòrò bí ó ti ń jó ló ń fi ọwọ́ ra ikùn náà wípé ohun tí ọlọ́run ṣe rèé I do do brand ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún adẹ́rìn-pòṣónú orí ayélujára Pico ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń gbà nímọ̀ràn láti dẹ́kun pípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn tí kò mọ̀ rí Pico ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe fọ́nrán fídíò kan bí ó ti ń pe ọkùnrin kan èyí tó jẹ́ nọ́mbà tí kò mọ̀ rí tó sì ń sọ fún wípé òun ti ń dúró dé olólùfẹ́ òun níbo ni kóun ti wá bá a dáhùn lóhùn léyìí tí ọkùnrin ọ̀hún sọ wípé òun kò mọ̀ rí tí ìyàwó rẹ̀ sì gba fóònù rẹ̀ èyí tí ó bẹ̀rẹ̀ Pico sọ̀rọ̀ tó sì ń ìkọminú rẹ̀ àti ìwà ǹwara rẹ̀ hàn lórí ayélujára náà wípé ṣé o ní o kò rí kí ló dé tó wá ń pe nọ́mbà yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. sweetheart mo ti ń pè látàárọ̀ òpì kíkọ mi kí ló ṣẹlẹ̀ sweetheart sweetheart mo ti ń pè látàárọ̀ ọ ní ṣé kí n máa bọ̀ ó mọ̀ pé ní ní valentine ṣé kí n máa bọ̀. that ṣé kí n máa bọ̀. ẹ ọkọ mi ni mo fẹ́ bá sọ̀rọ̀ eh, sweetheart. ọkọ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lára àwọn fọ́nrán fídíò apanilẹ́rìn láì fọhùn èyí tó gborí ayélujára kan láti ṣàjọyọ̀ àyájọ́ àwọn olólùfẹ́ èyí tó lékè nínú àwọn fọ́nrán ọ̀hún ó ní ti bàbá alárìíyá àti Lizzy J léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pápá àwọn ìlú mọ̀ọ́ká gbogbo àwọn bíi Yínká Aláṣeyọrí Ìyá Múfú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ lórí ìtàkùn ayélujára ni wọ́n ń fi àkọsílẹ̀ tó ń ti ẹ̀rín àrín tàkìtì wọn hàn bí wọ́n ti ń wo àwọn fọ́nrán náà ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀hún ó ló gba ẹnu gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré abdulateef adédìméjì àti adébímpé aya rẹ̀ kan bí wọ́n ti rí àwọn fọ́nrán fídíò eléyìí tí adédìméjì lateef fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàjọyọ̀ aya rẹ̀ ìyẹn adébímpé adédìméjì lọ́jọ́ àyájọ́ àwọn olólùfẹ́ adédìméjì lateef olófin ìtàkùn ayélujára rẹ̀ ṣe àfihàn fọ́nrán fídíò bí ó ti ṣe inú nínú ilé kan lọ́ṣọ̀ọ́ eléyìí tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun òdòdó èyí tó túmọ̀ sí ìfẹ́ láti fi ìfẹ́ hàn sí aya rẹ̀ Adébímpé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ránṣẹ́ sí wọn wípé ìpìlẹ̀ rere tí wọ́n fi sọlẹ̀ kò ní bàjẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí akọrin Oyinlọmọ Diamond ọmọ tí ò ti lu wípé ó kú yíyọ olúwa nínú ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ lásì lásìkò tí wọ́n ń bọ̀ látòde eré òyìnlọ́mọ diamond òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run bí ó ti ṣàfihàn fọ́nrán fídíò bí ìjàmbá ọ̀hún ti ṣẹlẹ̀ gbàrà tí ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n kó dání gẹ́gẹ́ bí irinṣẹ́ àti àwọn nǹkan mìíràn sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ṣùgbọ́n ọpẹ́ ni fún olúwa wípé ẹ̀mí ẹnikẹ́ni kò bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára máa kan sáárá sí olódùmarè tí wọ́n sì ń kí diamond òyìnlọ́mọ wípé ó kú yíyọ olódùmarè a ò ní ẹlẹ́ẹ̀kínní bí oògùn owó sí ọ̀dọ̀ àwọn ọmọ kéékèèké ti wá gba orí ayélujára kan tó sì gba gbogbo ayé kan pẹ̀lú tó jẹ́ wípé inú fu àyàfo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń rìn lásìkò yìí ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára ìyẹn Lékan King Kong òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ń gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá àwọn tí wọ́n fẹ́ràn láti lọ ṣògùn owó wípé kò sóhun tí wọ́n ń pè ní ògùn owó nítorí wípé tó bá jẹ́ ohun tó rọrùn ni babaláwo tó ń ṣe ògùn owó fún wọn yóò ṣe fún ara rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ìmọ̀ràn rẹ̀ ilé òní láti jẹnìyàn kí wò tó jẹnìyàn ọ̀rẹ́ mi o dákun mọ́ bá wọn kara bògùn owó èèyàn sóògùn ìyàwó lòun sóògùn owó ẹ mọ́ tanra yín jẹ kò sẹ́ni tó sẹ́sọ owó rí tí èjìyà títí dọjọ́ kú látọjọ́ tó o bá ti sẹ́sọ owó báyìí láì fọkànbalẹ̀ làálàá ti gbọ̀n jìnnìjìnnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ bẹ́ẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ sì ṣe é bá kú kí gan wálé rí ibẹ̀ tí ẹ kọ́kọ́ bira rẹ ná wípé kí ló dé tí babaláwo tó fẹ́ sóògùn owó fún òṣèfọ́mọ tiẹ̀ òògùn owó dà ní babaláwo gun òṣèfúnra rẹ̀ kó bá a lè dolówó kó dọ ọlọ́rọ̀ kó dìlú mọ̀ mí káàbòrò bóyá babaláwo gun òfẹ́ gun Ferrari ṣùgbọ́n pòónú tiẹ̀ kó fìrí ọ̀nà ẹ̀bùrú òrónú gbogbo àtúbọ̀tán ò sáré tọ́lé aláwo lọ òun wóògùn owó mu pàlú fún ọ. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀